ẹ máa kú kalẹ̀ jàre ẹ̀yin tèmi ńlé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ojúmọ́ Ire ayé yín ò ní bàjẹ́ àkú pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún tí ń lọ ń ta yìí ọdún àjíǹde báwọn kan tiẹ̀ mọ̀ túmọ̀ ọdún ọ̀hún tó jẹ́ pé lílù àná tó jẹ́ good friday tí ò yẹ kí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìjọgin wọn kì í jẹ ẹran tó lẹ́jẹ̀ tó yẹ pé bí edé bí bí pọ̀nmọ́ bí ẹja bí tùn bí olú lẹ́yìn ó fi jẹun nà àbúrò kan tá a ṣe mistake mú lọ pati amúmarí gẹ̀ẹ́sì mú àbúrò mi lọ pati o kò sí kò sóúnjẹ tó kọjá wájú tébù wa táwọn yóò gbà. ẹja fẹ́ mi jọ ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ bí obìnrin ojú òun ti yìn Ah, ẹ mà ṣe ọkọ àwàdà fún yín. ìwọ dákẹ́nu ẹ kó tó bẹ sọ̀rọ̀ ni. <laughs> ẹ̀gbọ́n mi ṣẹ́yìn kọ̀tẹ́ kọ síbọ̀ lẹ́tí lẹ́lẹ́mu. èmi lẹ́lẹ́mu èmi lẹ́lẹ́mu. ayé mi ò mọ́rọ́gbó láyé mi. ó máa bàjẹ́ gan o. ẹgbẹ́ jẹ ẹgbẹ́ mi sọ̀rọ̀ sí mi. ó bàjẹ́ gan o bàjẹ́ gan o fẹ́ nu wa. èmi ló sọ̀rọ̀ ó mọ̀ ẹ má sọ̀rọ̀ sí mi. Ah, ọkùn ṣọ́ọ̀pù ètò máa fọ́ kankan wọ́n ló máa dọ́kọ. ẹ̀gbọ́n mi ṣẹ́rí kọ̀tẹ́ dalẹ̀ ṣẹ́rí kọ̀tẹ́ wọ́n ló máa dọ́kọ. ṣé ẹ̀kẹ́ ló pè wọ́n láti ta ṣé ẹ̀kẹ́ ló pè wọ́n láti ta. àbúrò yìí ṣó mò ń jẹ́nsẹ̀ lè ṣá. ṣé lẹ́yìn because ẹni tó máa mú jẹ́nsẹ̀ ló máa lọ sí pati tó máa ń rùn yàn yàn yàn yàn. ẹ̀gbọ́n mi ṣẹ́rí kọ̀tẹ́ kọ́ ọkọ ẹ̀ ní mi lé ẹ fi mí dín wọn. bẹ́ẹ̀ fún ẹ láǹkì máa fún ẹ láǹkì wàá fi nojú ara ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó ń bẹ lọ ó ń bẹ lọ ó ń bẹ lọ. ẹwẹ ẹwẹ ẹwẹ ẹwẹ ẹgbẹ ẹgbẹ ojú òtí ẹ̀yin náà ti ṣe báyìí balẹ̀ ilé ìwọ́n bá mi ń jà torí oúnjẹ kò sí oúnjẹ ẹ tẹ̀ ṣe bí àgbàlagbà. ẹ̀yin náà wá wọlé wá ń jọ ẹ ẹ sọ̀rọ̀ ẹ ẹ sí ẹ wẹ́wẹ́wẹ́. gbẹkọ gbẹkọ gbẹkọ síbẹ̀ bọ̀dà ṣàríjọ́ tí ẹ ti kó wọ inú compound wa yìí bó ti mọ̀ pé nǹkan kan máa pa wá pọ̀ yàtọ̀ sówó ọdẹ yàtọ̀ sówó agbálẹ̀ yàtọ̀ sówó iná yàtọ̀ sówó omi nǹkan kan sì máa pa wá pọ̀ bó tiẹ̀ jẹ́ pé àránṣẹ́ pè yẹn dẹ̀ wọnú ilé wa yìí láàárọ̀ gbẹnu sáwọn kótó kótó ìtọ́lọ̀ gbẹnu sáwọn ó ṣe ń sunkún ẹlẹ́kún àbòsí ṣe bí ṣe èèyàn ló tọwọ́ èèyàn bọ̀pọ̀ ṣe bí n tó sọ mí dà òun náà tó ṣe. ẹyin méje dúró ná ṣé ilé face mail face ilé ẹjọ́ ń gbé mi. fúláàtì là ń gbé. fúláàtì là ń gbé. ẹyin ò rẹ́ environment wa ni. ó ní kó mú yan sínú oko kẹ máa gbénu abúlé. ẹ fi ti ń ṣe tíjà ẹ fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ gangan abẹ́ fẹ́ gbọ́. ojú ò tì í. ṣe ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ẹ sọ kí ló ṣẹlẹ̀. tẹ bá fẹ́ gbọ́ ẹ fẹ̀yìntì kẹ farabalẹ̀ gbọ́ nǹkan tẹ bá fẹ́ yìntì. because mi ò mi ò mi ò mi ò mi ò mi ò ráyè tẹ bá fẹ́ dájọ́ ẹ mo lọ́jọ́ tẹ máa dá. ẹ̀gbọ́n wa ń gbọ́ yín. a dáa fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹ rọ́mọ yìí mo ti sọ pé ta ló mọ yìí olórúkọ olórí olórí olórí olórí àbúrò mi olórí dákẹ́nu ẹ bó ṣe wà yìí kò lọ́rọ̀ gbọ́ ọmọ tí ẹnu ọ̀bá dẹ̀ ti ká bọ́nró blanketi fifty two kò lè ka gbogbo èèyàn ló mọ àyájọ́ tá a wà wípé àná yìí ọjọ́ tí gbogbo èèyàn bá wà ń sọ́bà mòdù ni tó jẹ́ pé èèyàn máa ma ṣe gbogbo nǹkan tọwọ́ tọwọ́ tọwọ́ lẹ́yìn ọjọ́ tá a fi tẹ́tí títí tí àjẹ jésù nílẹ̀ àgbélébù. ọjọ́ bẹ́ẹ̀ni sàn kó jẹ́ ìsọ̀rọ̀ ń bàjẹ́ òsì. ọwọ́ ara yín ti gbàlú ọ̀wọ̀ lọ. Ah, ah, ẹgbẹ́ náà ló bá wí báyìí. ẹ̀gbọ́n lélẹ̀ àbágbọ́n. Ah. kò sọ́wọ́ kọ́kọ́ mo sọ pé ilé ọlọ́kọ ọlọ́kọ ilé ọkọ tó ọkọ mẹ́ta ló máa ti kúrò báyìí. ọlọ́run ní jẹ ọlọ́run ní jẹ mẹ́ta. ẹyọ kan tiẹ̀ sí ni ẹyọ kan ní ọ̀rọ̀ wà lórí yẹn tẹ bá fẹ́ mọ́ máa sọ fún yín. mi ò fẹ́ mọ̀ yẹ ẹdúró náà ẹjẹ̀ mi kọ́kọ́ lọ́wọ́ yín méjì ẹjẹ̀ mi èmi ẹni pẹ̀lẹ́ ojo pẹ̀lẹ́ fún bẹ́ẹ̀ yí. àlejò hmm. ẹ̀gbọ́n ẹjẹ̀ mi kọ́ lọ́wọ́ yín ẹ lè tó lé yìí. ẹ tí mò ń tó fa ọ̀rọ̀ yìí gangan tó yẹ fẹ́ dájọ́ ẹ ẹ ní sùúrù n tó ṣẹlẹ̀ ní pé patí tèmi mu lọ lánàá ó dójú tì mí gbogbo ń jẹ lọ́mọ yìí ń jẹ ó tún wá ń ṣe arọ káàkiri ẹ ní sùúrù kó tó mọ fẹ́ kẹ́ dá sí gangan ẹ̀ tí mọ̀ torí ẹ̀kan wọlé ẹ̀kan ah. sọ tẹ́fẹ̀ bó ṣe wà yìí kò mọ pàtàkì kání kò mọ pàtàkì ọdún àjíǹde ni kò ní máa ṣe ṣọṣọṣọ ní olóúnjẹ tó dẹ̀ mọ̀ wípé àwọn tó fix ìnáwó gan sọ́jọ́ yẹn àwọn kan mọ̀ pé wọ́n fẹ́ kí àwọn èèyàn jẹun púpọ̀ ni ikọ́ ara wọn ló ń wú kiri ikọ́ àbòsí ni wú kì í sọ̀rọ̀ nígbà ẹ̀jọ̀ torí ọlọ́run kò ah. mọ bó ṣe wà yìí eh, eh, kí ló wà mẹ́ẹ̀ nígbà ẹgbẹ́ ga jù mí lọ ńkọ́. ẹ dákẹ́ ẹnu yín náà ẹgbọ́n mi ò lè fọ́ parun ṣàkóso. ẹ pẹ̀lẹ́ ìgalà. sẹ́ẹ̀rì àgbàdẹ́dẹ́ ìgalà. sẹ́ẹ̀rì ìgalà. yẹ́yẹ́ jù yín sìn ẹ̀yin bọ̀dá neighbor tẹ́yìn náà mọ̀tún tẹ́ máa gbọ́rọ̀ sí lọ́dọ̀ tìyín lọ́dọ̀ tìyín mhm. ká gbà pé àìmọ̀kànmọ̀kàn ló jẹ́ kó máa tẹnubọ̀lẹ̀ máa jẹun káàkiri ilé patí lánàá tí kò mọ ali eh, friday saturday sunday ọ̀la kò mọ nítorí lè jà mọ́ gangan kò mọ pàtàkì kánú mọ pàtàkì àjíǹde ni kò ní máa ṣe bẹ́yẹn lọ́dọ̀ tí ń gangan kí ni pàtàkì àjíǹde. ẹ jẹ́ ìbéèrè kan lọ́wọ́ yín ìdẹ̀fẹ́ kẹta mi. madam. ibi patí tẹ lọ yẹn hmm. ṣé kírísítẹ́nì àbí mùsùlùmí ń ṣe patí ìyẹn ò fọ́lọ́ ẹ ẹ dá mi lóhùn. ìyẹn ò fọ́lọ́ christian làwọn tó ń ṣe nǹkan. àdàfù iṣẹ́ àwọn christian yẹn ṣé àwọn náà wọ́n gọ̀ láti sọ pé kọ́ sí. àwọn náà ò fẹ́ kérò pọ́jú wọn ò fẹ́ kéèyàn ń jẹ ọjọ́ jù tí gbogbo ìjọkọ́ ni wọ́n ń jẹran tó ní ẹ̀jẹ̀ ìjọ tá ǹjẹ́ sọ fún àbúrò yìí pé ibi tí mò ń lọ yóò má jẹun. mo sọ fún kò mo sọ fún kò dẹ̀ mójú kò mọ́ra. mi ò jẹ́ o bọ́dá mi ò jẹ́ o irọ́ mo kó gbogbo ẹ̀ mo dẹ̀ sọ fún bọ́dá mo nípa kó jẹ́ má bàa ṣòfò mm. àwọn tó ń pè wá sí pàtí wọ́n ti ka iye èrò tó máa wálẹ̀ tí ìbá jẹ́ wọ́n máa dà bá jáde èmi ò dẹ̀ lè gbà kọ́ oúnjẹ tó yẹ kí n jẹ kọ́ ń gbé pátá mo dá sí pẹ́lú bàgì wálé ni. òun wá dà èrò mi àtẹ̀gbọ́n mi làwọn ọmọ jẹ láàrọ̀ èmi ọmọlá èmi ọmọlá mo gbóòórùn mo gbóòórùn jollof rice kan ní ìlú ẹnu ta ni ó ní mo ṣàgbẹ̀ kọrin kọrin pàtẹ́ ìlú àgbẹ̀. inú tí n bá tiẹ̀ jẹ́ láàárọ̀ ẹ̀ ó sì ń dà torí pé àná lọ́jọ́ àwẹ̀ àárọ̀ ìlàsẹ jẹ ṣùgbọ́n tó máa gbé wálé balẹ̀ ṣe fẹ́ jẹ. ó sún mi o mo help wọn ni o wọ́n ti máa mi ò jẹ́ kò yàn information mi ò jẹ́ mo fẹ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ n mo béèrè lọ́yìn kẹ́yìn dá mi lóhùn kátẹ̀ nípa òun jọmọdé kò mọ̀ ẹ́ kí ni pàtàkì ọdún àjíǹde gangan gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín tẹ́ wá dá sọ̀rọ̀ fúnra yín ẹ sọ fún wọn lé. pàtàkì àjíǹde fún fún jésù kristi olúwa tó kú fún wa ni tó dẹ̀ jíǹde. so a ní láti wà in mood mm-hmm. a ní láti máa respect ẹ̀pẹ́ ọlọ́run torí pé àwa jẹ́ kristẹni mm-hmm. rere a ní mm-hmm. láti wò ó ah, ó kú fún wa ó dẹ̀ jí fún wa ó ṣe ohun rere nínú ayé wa òun ló ká ìwà láyé báyìí mm. so nítorí náà wọ́n ṣe gbogbo èèyàn ló mọ̀ ẹ sọ fún wọn lé ẹ sọ fún wọn lé. wọ́n ṣe gbìyànjú ló mọ̀ bí wàá ta mọ̀ báyìí sí la fi ń ṣe but àwọn mi ò mọ̀ ṣùgbọ́n àwọn tó ṣe yìí èèyàn máa ń kó wọn ni èèyàn wọ́n pè kọ́ ní ọ̀nà ìgbàgbọ́ èèyàn máa ń kọ́ mọ̀ ẹ̀ wọ́n ní kọ́ mọ̀ rẹ kó ba lè fún ẹ ní sinmi nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbọ́n mi sí omi òtó tó ń ṣe nílé yìí kò yẹ kó tó yẹ ó yẹ kí ẹ̀gbọ́n àtàbúrò kọjọ wà o má ọ̀nkú inú ìgbàgbọ́ ìná bí àwọn méjèèjì sí ọmọ yìí ìsọmọ kékeré mọ́ o tí o ti lọlé ọkọ̀ kò bí kékeré yẹn kéjọ kókó. ẹ̀kọ́ mi wọ́n ti sọ ẹ̀kọ́ mi ni ẹ̀kọ́ mi ẹ̀tọ́ mi sọ́nà ni ẹ̀gbọ́n mi ẹ̀tọ́ mi sọ́nà ṣẹ́gbọ́n lẹ́yìn àbágbọ́n ẹ̀ ń tó dáa ẹ̀ ń ṣẹ̀gbọ́n tó dáa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ sunday school tí mo máa ń lọ ẹ̀kọ́ mi ẹ̀kọ́ mi ẹ̀gbọ́n mi. sunday school yẹn náà kọ ẹ wípé kékeré gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì ni. wọ́n ní kọ́ ọmọ yẹn kọ́ ọmọ yẹn kó lè bá fún ẹ nísìnyí ṣe kọ́ mi bẹ́ẹ̀ ni òṣèlè mi náà ṣe fún yín mo ṣe fún yín ní sọ̀rọ̀. èmi ṣe èmi èmi bàbá ẹ ṣé bí responsibility jáde lèmi ń gbé. Ah. ẹ̀gbọ́n yóò tó lé. ẹwọ ah. Àtàbàtúbú ẹ jẹ́ sòótọ́ fún yín bíbá a máa fún máa pe landlord bí àwọn ọmọ alẹ́yìn méjì jáde fún mi. ó ọ̀rọ̀ ìwọ náà máa lé bọ́ta èmi mò ń sanwó lébi kò sẹ́ni tó lè mi bọ́ta mo níwà. ọ̀rọ̀ aláìsíkẹ́ ti mà rí báwo lẹ ṣe lè hẹ́pù mi. hẹ́pù ta ni. tẹ́ ń bá wà lọ́dọ̀ yìí bẹ́ẹ̀ ṣe wà mo rí pé ìrírí. yan pẹpẹ skata skata iṣu ata yọyọyọ ibi ọlọ́mọ jẹ. bẹ́ẹ̀ ṣe wà ní ìrírí sí yóò jọ ah, sí yẹn. lórí bó ṣe ń sá fún ẹ orí orí orí orí orí orí orí èmi tẹ̀ ni mo fẹ́ mo fẹ́ fún yín pátápátá ẹni àmọ̀tẹ́ bá ń lọ́wọ́ ẹ fẹ́ mi màá fún yín ẹ mọ́ mu lọ kò ní ìdẹ́mọ̀ sẹ̀ dáwọ́rì ẹ mọ́ mu lọ. ẹ ti ẹ nífẹ̀ẹ́ mi rárá kí ló dé. ẹ wáyàn tó dáa fún mi ọmọ tẹ pé kò mọ̀nà kò mọ̀nà lọ́hùn kò mọ ọjọ́ àjínde kí ah, mi fẹ́ sílé. sọtán kò mọ pàtàkì àjínde sọtán sọdá yìí ẹ hmm. is she alive sọ́dá yẹ eléyà máa nà yá mi. èmi tẹ́ fún mi wọ́n ah, nà yá mi. àwọn tó ń tẹ̀lé mi tí wọ́n ń wọ́ tẹ̀lé mi lẹ́yìn wọ́n pọ̀ bàjẹ́. àwọn èèrà ni àwọn èèrà àwọn èrùn ni àwọn tèmi ló wò mí àwọn tèmi àwọn èrùn ni the guy is good. apá ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin lẹ fẹ́ ṣàlàyé ẹnu eh. yín jò ẹni líkéjì sílẹ̀ ẹjọ́ lẹ fẹ́ lò ẹjọ́ lẹ fẹ́ lò ọkà níṣà o ọkà níṣà o olórí ìlànà sílẹ̀ ó ké ọkà níṣà gángan ọkà nìṣàn olórí lánù sílẹ̀ ó fẹ́ ké wọ́n wọ́n olórí lánù sílẹ̀ ó fẹ́ ké. ọ̀sẹ̀ni náà tó lè bọjọ́ ọjọ́ àjíyá ọjọ́ ọdún tá à ń ṣe lọ́wọ́ ìwọ̀n lè bàjẹ́ fún mi bá tún omi máa lọ lé àwọn èèyàn pé. mo ṣọ́ àbúrò yìí a máa gbé báàgì tó máa lọ sí tírì tọkọ ọkùnrin máa gbé lọ sí tírì á ń débọ̀lẹ̀ ẹjọ́ tó lọ ṣe ẹjọ́ ṣe láìsí ikù ẹ bá mi kú sí ẹ bá mi kú sí àbúrò yìí kò mọ kò ní tìjú kò mọ́jú kò mọ́. àwọn ọ̀rọ̀ yìí gan náà ti ń pọ̀ jù ẹ má bá ń bu jù ah. ẹ má bá ń bu jù kí ló dé mo mọ̀ pé irọ́ lẹ̀ ń pa bí mo ṣe ni mo fẹ́ fún yín gbogbo èrò ọkàn yín níbi pé kí n sọ pé kí n kẹ́rù ẹ̀dẹ̀ lẹ́yìn pé kẹ́ máa mú lọ. èmi ọmọ ẹ̀rọ ọmọ tẹ́rin pẹ̀lú mi ẹ̀rọ ọmọ tẹ́rin pẹ̀lú mi. oríṣiríṣi náà ló wọnú yàrá yín láti jọ ẹ̀yin tó ah. mọ pàtàkì àjínde ẹ̀yin tó mọ pàtàkì àjínde. báàlẹ̀ ṣe mọ̀ pé oríṣiríṣi ẹ̀yin náà tó ló má kéde ni báàlẹ̀ ṣe mọ̀. níṣẹ́ ni mà òkèlè là ń gbé gbogbo tí ń là ń wọ̀ látọjú wíńdò mi má sábẹ́ tù mò ń ah. yín. Eh, eh, eh, ṣé mi mi ṣe níṣẹ́ tí n bá wà nílé náà ni. ẹ tẹ máa níṣẹ́ ẹ lè máa wo àwọn tó wọlé. tí n bá wà nílé kí ló ṣe léyìí. àbúrò yín àbúrò yín right. kí ló ṣe léyìí. ah kí ló ṣe léyìí. ọkùnrin ṣọkùnrin lélẹ̀ àbí sòwò náà. àní. àwọn jẹ́ gbogbo ẹ̀rọ lólùfẹ́ wọn pátápátá yìí ti wà nílé tó yẹ pé yí ẹ̀sẹ̀ gbogbo gbàtẹ́ bá ti rí mi báyìí nínú yín máa ń dùn ẹ kàn try láti yí o ẹ erase eh, mind ní pé bóyá àwa mẹ́ta la wà níbí àwa èmi nìkan náà ni kẹ́ máa wò ọmọ tí òwe tó ń dán tí wọ́n tún wá wọ̀ ẹ̀kọ́ máa ń dán bí polish ni ẹ get lórí ìtọ́júmọ́ ayé láti wọ àwọn tí ò mọ pàtàkì àjíǹde mi ò jẹun o ẹ wo ẹnu mi rẹ̀ ahọ́n mi mi ò jẹ nǹkan kan mo lọ pa tí mo kó mo dẹ̀ kó wálé ìgbà tó dẹ̀ di láàárọ̀ yìí mo wọ́n ọmọ mi àtẹ̀gbọ́n mi àjọ fi láàánú mi ò wá mọ tó mú wọn tán tutọ́ sókè tó ń ṣe àyàgbá táwọn tó ń bọ̀ látọ̀kọ́ náà tó yẹ pé gbogbo dúró wọn báyìí àfi bí ẹgẹ́t àwọn náà wọ́n dá sí nǹkan tí ó kàn wọ́n ẹnu mi kọ́ lọ́dẹ̀ tí mo gbọ́ pé àti ṣàkó torí lè ní mi ìfẹ́ búyàn mi ò tẹ̀fẹ́ ní pírọ̀dì ọdún mi ìtẹ̀fẹ́ ṣe nǹkan mi ìfẹ́ sọ̀rọ̀ sẹ́ni bọ̀dì káàrọ̀ fi tìbí nìbí ká ṣiṣọ́ dé ẹ kọ́ lọ sókè lọ́nà ètò ojúmọ́ rí ṣe ń tẹ̀síwájú ẹ kó máa rọ́ọ̀kì náà ẹ gbogbo ẹ máa dùn kó máa dùn bìtìbìtì kó máa rọ́ọ̀kì lọ́dẹ̀ yìí mo lọ́ọ̀bù yín ju èmi nìkan mo lọ́ọ̀bù yàn bọ̀ mo fi tọ́ sí ń bọ̀ tí wọ́n lòókù lọ́rùn ẹ máa mọ ọkọtẹ máa máa ṣe ẹ mọ ọkọtẹ máa dá sí ẹ mọ ọkọtẹ máa dá sí. ẹjọ jẹ gbogbo ẹyẹ lọlọfẹ wa pátápátá bẹ́ẹ̀ ni ẹ wọ a sì wà ní múdù pé à ń celebrate isa ẹ eh, isa ó máa dùn tọ̀tọ̀ ẹ máa dùn ó máa yàtọ̀ jù ẹ máa sọ fún wọn pé yíyàtọ̀ jù nítorí pé kí ni <laughs> èmi ní tèmi o èmi mo lọ patí mo observe pé wọ́n sọ pé good friday ká má jẹun ká má jẹ gbogbo mi ò dẹ̀ jẹ́ gbogbo etí mo dẹ̀ kó gbogbo ẹjọ́ sẹ́gbọ́n gọ́tà dọ́tí sẹ́gbọ́n mi wọ́n ń rìn wọ́n parọ́ ọmọ mi ni mi ò jẹ́ àárọ̀ ìlàsẹ̀ wọ́n ọmọ tèmi àtẹ̀gbọ́n mi fi lànà àmọ́ mi ò mọ bí tó ti ráwọn ẹgẹ́t tí wọ́n ṣe wà lóko yẹ kó ti yẹ mí mọ bí tó ti wọn tó wá dá sí nǹkan tí ò kàn wọ́n kò jọ bí líkejì kò jọ kan wọ́n tàn já gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. àmọ́ ní báyìí ẹ ẹ ká fi sùúrù ká lọ gbọ́ lẹ́nu àwọn aráalé ní nǹkan tó ní í ṣe pẹ̀lú kí gangan ní pàtàkì ọjọ́ àjíǹde kí ni pàtàkì àjíǹde púpọ̀ náà àwa kan ni ò mọ̀ àwa kan dẹ̀ tún wá mọ̀ àmọ́ ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ bó ṣe ń lọ ẹ ká lọ sí ìgboro náà ká lọ fi ọ̀rọ̀ jómítọ́rọ̀ ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn kákàkiri wípé kí gan ni pàtàkì ọjọ́ àjíǹde ẹ lọ sókè lọ́nà ìtẹ̀síwájú